ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلاله وكل ضلاله في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè tí a fi kọ́ pé gbogbo wa láti ń ṣẹlẹ̀ láwùjọ nísìnyí tí obìnrin ọba gún ọkọ pa ọkọ obìnrin pa ó sì ń ṣẹlẹ̀ lókè lọ́hùn tó ń ṣẹlẹ̀ ń sálẹ̀ bí ní ìṣẹlẹ̀ káríkárí ọmọ àyàwó kí ni pàṣẹ gbọ́dọ̀ gbé tọba fẹ́ ọ̀gọ̀rọ̀ aburú tó ń ṣẹlẹ̀ láwùjọ nísìn ìkọ̀yìn tàbí ìyapa sí tí ọba adẹ́dà fi rọ́jíṣẹ́ lásọ̀lọ̀ bá fún àríwá àríwá sọ́ẹ̀dọ̀ ọba adẹ́dà wò dẹ́ fi gun ẹ̀dá kan pé kó yapa sí tí òun fi rán jíṣẹ́ lọ́sọ̀lá àtúnlà kí yẹn má wàá jẹ ìyá rẹ̀ láyé ní kó tó jìtọ̀ tọ́ba rí ìyá táyé tọ́ba tètè fẹ́rí padà ó túbá ọbẹ̀ lọ́rùn bá tó kó forí jùn ọwọ́ ṣe ibi tó kù sí sẹ́yìn ọba alẹ́dà ọba yí padà sí dáadáa tó fi jẹ́ pé ọba alẹ́dà sọ pé ẹni tó bá ṣe tó bá tọgbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń wá ń ṣe dáadáa tó ń bẹ ọlọ́wọ́ bá kó forí jọun ló ń tún sẹ́yìn ìbádìrú lọ́rùn sẹ́yìn àti àṣàlà gbogbo ohun tó ṣe sẹ́yìn láburú ọlọ́wọ́ bá yí padà sí dáadáa tí wọ́n fi wá di pé àwọn èèyàn tí wọ́n bá rí gan wọ́n mọ̀ wípé a àbí lágbájá kọ́ ni. Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah àwọn àmìtàwọ́sà ló sọ wípé kìí ṣe ojú nǹkan ti tẹ́lẹ̀ láàfin máa wo ẹ̀dá ti sin ni torí ẹni tó bá ní ti lòun kù wo ẹ̀dá ó fi ṣètìjọ ti bìlíìsì. lánàá o ó ní àná khairun minhu khalaqtahu min turabin wa khalaqtani min nar nínú àmà ló ti dá iná ló sì ti rí dèmi à ó gbàgbé àwọn processes tí ó kọjá àti àpọ́nlé èyí iyì tí ọba adẹ́dà gbé fún babaláwa Adam òfin jẹ́ pé ewu ńlá ni àwọn àṣà kan wà ní pé a sọ sókí nípa ojúpọ̀nà wo ìgbésẹ̀ wo lèèyàn yẹ kéèyàn gbé téèyàn bá fẹ́ ṣègbéyàwó yálà ó fẹ́ ṣe àkọ́ṣọ́ ni tàbí ó fẹ́ ṣe mí. ntí ká kọ́kọ́ mọ̀ ó ní wípé ẹ̀sìn ni ara ẹ̀sìn àtọkùnrin o àtobìnrin o ká mọ̀ pẹ́sìn ni. àwọn sábẹ́ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ ara sọ́nà wọ́n wò wípé torí láti fi ìṣesí òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlá ń ṣe àṣìkọ́ṣe wọ́n lọ bá àwọn ẹ̀yà wa òjòrò anihunna lẹ́ẹ̀dẹ̀ ìjíṣẹ́ lásìlá àṣọlá bóò ni ìjọsìn rẹ̀ nínú ilé torí káwa náà lè bá àpójú mójútó bá a ṣe máa ṣèjọsìn nínú ilé wa wọ́n jẹ́ ṣàlàyé ìṣe máa ṣe nínú ilé àwọn wá wò ó pé bí ṣe ń ṣe ti simple ju kò sí kókó kan bẹ́ẹ̀. wọ́n bá sọ ah, ọlọ́run kúkú ti foríjì tí ẹ ti tọ́ àwa ń kọ́ ọ̀kan nú wọn ní gbogbo òru òun òun máa fi kírun ni ọ̀kan nú wọn ní gbogbo ọ̀sán òun àwẹ̀ ló wọ́n máa fi gbà ọ̀kan nú wọn ní à. Ah, ìbádà ló ń fi gbogbo ilé ayé òun ti ohun ò tiẹ̀ nífẹ̀ẹ́ àwọn. wọn mọ̀ pé òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlá mú ń gbọ́ ìtàwọn sọ ó yọjú sí wọn mo gbọ́ báyìí tẹ́ǹsọ tẹ́ǹsọ tẹ́ǹsọ èmi máa ń jí lóru mo máa ń sùn mo mo máa ń gbààwẹ̀ kìí sójoojúmọ́ mọ̀mọ́ sí ń gbá àwẹ̀ òun máa ń tù mí fẹ́bìn fẹ́bìn lè ní o èmi máa ń ṣe mọ̀mọ́ ń fẹ́yàwó ẹni tó bá wá yapa sí ojú ọ̀nà tèmi ojú ọ̀nà ìwọ̀ntúnwọ̀nsì yìí kò sí rárá mi o ìyẹn ni pé kò tẹ̀lé ojú ọ̀nà mi ẹni tí ò dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ayé ò ní rọrùn fún un kásẹ̀ tó wá má sọ ọ̀run kó bá dẹ́dà má ti tura bẹ́ẹ̀. ìgbéyàwó ó pàtàkì nínú ẹ̀sìn ẹ̀sìn Islam débi pé òjíṣẹ́ lásìlá àṣàlà sọ pé ìlà àtẹ̀sọ́wọ́ jẹ́lá àbù lẹ́nu bá ti ṣègbéyàwó fakadìsá kúmìlà mẹ́sàdìẹ̀. ó ti parí ìdajì ẹ̀sìn falyattaqillaha fi nisfil baqi kọ́páyà ọlọ́run ọba nínú ìdajì yòókù ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá ti o ó fẹ́ ṣègbéyàwó ó gbọ́dọ̀ make sure àjẹ́ńdà ti wà níwájú òun tó ń gbọ́dọ̀ execute. kí ni àkọ́kọ́ ọ fi lọ́lẹ̀ nínú ilé rẹ̀. عقيدة التوحيد والإيمان àdìọ́kàn pé ọba adẹ́dà wà o ni ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tàn rò ọgbọ́n tá à ń sọ orí ń tà ń ṣe ó ní àwọn àpèjúwe tó pé tánpo òun la ṣòfin òfin rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé kò bẹ́ẹ̀ nìkan tán tí ń bẹ láàrin wa àti ẹ̀mí wípé òun lọ ohun tó dá wa a gbọ́dọ̀ sìn ni gbogbo gbogbo ẹ̀dá ẹrú ni fún ọba dẹ́dà ẹ̀yin ni wípé a gbọ́dọ̀ ṣèjọsìn fún kí ni ìtumọ̀ rẹ̀ ó ní wípé a pa òfin rẹ̀ mọ́ gẹ́gẹ́ bó ṣe fi ránṣẹ́ ló fi jẹ́ wípé àpá máa ń sọ pé gbólóhùn kan wọn àwọn gbólóhùn kan wà wọ́n máa ń bára wọn lọ ni o lè sọ pé ó sùn lọ́wọ́ ọba kọ́ ọ má fi jòjíṣẹ́ lásán lára ọ̀sán lọ ló fi jẹ́ pé àti Allah wa àti Rasul ìgbà tó bá dẹ́dà sọ pé tí fàǹfà bá ń ṣẹlẹ̀ láàrin ìgbà kí ló sọ ó ní kẹ́ ẹ dá padà sí bọ́ba dẹ́dà sí pálásẹ tó jíṣẹ́ lásàlá àtúnlámsọ́lá yìí rẹ̀ kí lè kejì ọba dẹ́dà ni wọ́n kọ́ dọ̀rọ̀ bùkà alla ta'budu illa iyyah ọba dẹ́dà ti ṣe lófin tí ò ní yẹ ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àfọ̀hún. ọwọ́ àfikún wàbílẹ̀ wálìdé ní ìsànà kẹwàá sí o nínú máa mú kí ọlọ́run ọba ó tètè sọ̀kalẹ̀ fẹ́dà tí ọba mójútó oníkọ́mọ̀sí dáadáa sáwọn òbí rẹ̀ nínú ti ọba adẹ́dàá máa ń ti ń tètè forí tiẹ̀ fẹ́ ń yà kọ́lọ́run ọ̀yà ọ̀yà rẹ̀ dẹ̀yàn ó ní ìyọnú àwọn òbí méjèèjì pàápàá jùlọ ìyá wọn èyí ṣe ń téèyàn lo gbàǹgbàlá ká níwájú wọn ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ṣìṣe dáadáa sí òbí ó fi rinlẹ̀ lọ́nà tó pọ̀. tọ́ba adẹ́dàá wá ti sọ̀rọ̀ ọ̀run yìí máa ṣe nǹkan kan kù kí ni zakat ẹ kírun lóòótọ́ o ṣùgbọ́n tí nínú tọ́lọ́run bá bá fún yín. ẹbí ará alábàgbé débi pé òjíṣẹ́ lọ́sọ̀lá ara ó sọ pé kọ̀tọ́ ká ṣe ń jẹ kálábàgbé wa máa gbọ́ títa fánfán rẹ̀ ká má fún un Tabi bẹ́ẹ̀ tàbí káwa yó káwọn tí wọ́n wà lágbègbè wa kébi máa pa wọ́n kí wọ́n sùn lébi ọba aláìlá tò lera àwọn báwọn. àkídàtì tawhid wal iman ọgbọ́dọ̀ rìnlẹ̀ kí ni ń ba ìmánì jẹ́ ah èmi ọmọ lẹ́tẹ̀ ló sùn ọlọ́run ọba ìwo lélẹ́yìn ó lè bá yín máa ń jẹ. èèyàn máa ṣọ́ ẹnu yóò máa ṣọ́ ìròsí yóò dẹ̀ máa ṣọ́ ìṣesí torí mẹ́tẹ̀ẹ̀ta sopọ̀ mọ́ra wọn. lójúṣẹ́ lásánlá àtúnlá fi sọ wípé ìmánu ẹ̀rú ò dúró déédéé àfi tí ẹ̀mí rẹ̀ bá dúó déédéé lórí ìgbàgbọ́ ìgbàgbọ́ ò lè dúó déédéé kẹ́nu ọ̀bá dúó déédéé kẹ́nu máa sọ dáadáa. lójúṣẹ́ náà sáà sọ́nà fi sọ pé afdal zikr la ilaha illallah èyí tó lọ́lá jù nínú àwọn zikr ìrántí ọba adẹ́dà ó ní gbólóhùn la ilaha illallah la ilaha illallah. la ilaha illallah àtàwọn bá ń bá lọ káka Qur'an kásọ sọláàtì fún ìṣẹ́ náà sọlá gbogbo eléyìí pàtàkì yàtọ̀ sí pé ìgbàgbọ́ èèyàn gbọ́dọ̀ dúró gbogbo ohun tí ò ní ìbàjẹ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ àsìdìkú pẹ̀lú àmànà òdodo àti ìní nínú ilé rẹ̀ sọ pé à ṣe lè bí báyìí à ọkọ láya báyìí ni à masha Allah kì í ṣe ẹnìkan kí ni máa mú dúró ìfẹ́ ọba adẹ́dà àti ìfẹ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam àti ìfẹ́ àwọn aráalé rẹ̀ kí ni túmọ̀ fẹ́? sọ́ba adẹ́dà lọ sọ báyìí á ọparí òfin ọlọ́wọ́ bá nù ṣé bó ti ṣe lára àsọ́là ń ṣe sẹ́nu á bí mo ṣe fẹ́ ṣe ń tèmi. torí wípé ìyẹn ni oríire máa ń rọ̀ mọ́. tó fi jẹ́ pé ètò yapa sí ìbínú ọlọ́run ọba máa ń tẹ̀lé ọlọ́run ọyà ọyà bínú rẹ̀. iṣẹ́ àwọn sàbí òjíṣẹ́ lásìlá àlọ́sọ̀nà látara pé kí ni ìrorí wọn bí wọ́n ṣe mú nǹkan bí wọ́n ṣe juwọ́ jùsẹ̀ bí wọ́n ṣe máa ń ronú ẹ̀yìn òfin ilẹ̀ nulẹ̀ èyí tó lọ́lá jù nu gbogbo wọn Abubakar Siddiq rọ̀dí ara hàn bó ní ṣe máa ronú kí nǹkan ó délẹ̀ kọjá pé ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n gbàgbọ́ yí pé a bójìṣẹ́ ńlá ṣe sọ ni yóò ọ parí ẹ̀kẹ́ ká má pèjú wa ńgbà wọn fẹ́ já mi ẹ̀rọ àjò òjíṣẹ́ lọ́sà àṣọlà rọ wọn lọ bá gbọ́ ṣọ́ọ̀rọ̀ tó ṣeé ṣe kéèyàn lọ sí Baitul Maqdis ìyẹn Jerusalem láàrin òru kan kó lọ kó dèdè oníkọ̀pọ̀sùn torí wọ́n mọ iye oṣù táwọn máa ń lò káwọn tó lọ káwọn tó dé wọ́n ní ara alé rẹ̀ nítọ́sọ̀nù ó ní láàrin òru kílẹ̀ tó mọ́ wọ́n gbé òun láti kàábà lọ sí Baitul Muqaddas kí ni Abubakar Siddiq sọ ń sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ bó ṣe rí mi sọ sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ bó ṣe rí mi kí ni túmọ̀ yìí ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara fi amrihi. kò yẹ ẹni tó bá lólùgbàgbọ́ òdodo lòun yálà lọ́kùnrin yìí tàbí lóbìnrin ìdá qadallahu wa rasuluhu amran tí ọba adẹ́dà bá ṣe òfin tó jíṣẹ́ lọ́sà àzọ́là ń ṣàlàyé rẹ̀ pé bó ṣe rí ni ayẹkùnà lahum liqiyara fi amri kí wọ́n wá ní àṣàyàn kí wọ́n tún wá ń míì yàtọ̀ sí tó pa láṣẹ tó jíṣẹ́ lásán láyé tí lọ́ba adẹ́dà wá sọ wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá yapa sí ọba adẹ́dà òfin ọba adẹ́dà bó jíṣẹ́ ńlá ṣe ṣàlàyé rẹ̀ kọ́kọ́dé dọ́là dọ́là rẹ̀ mọ̀ bíi náà ó ti ṣìnà ìṣìnà tó fojú hàn ló fi jẹ́ pé àwọn ẹni yìí tí ìdààmú kan bá ti dé bá wọn kí ni máa jẹ́ àkọ́kọ́ ìròrí wọn níbo làwọn ti kò sí ojú ọ̀nà ọlọ́run ọba torí kí ló bá rẹ̀ lásọ. من أعرض عن ذكر الله من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ẹni tó bá ti kọ̀yìn sí tí mo fi rán òjíṣẹ́ ní sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ lápárùtù. tí wọ́n kọ́kọ́ máa ń wọ̀ ní pé ok níbo làwọn kù sí tí wọn bá mọ̀ wọ́n mọ̀ pé nǹkan kan máa wà ìmọ̀ kó jẹ́ àwọn ti sẹ̀ síbì kan tàbọ́ bá adẹ́dà fẹ́ dá wọn wò kí wọ́n máa ṣe ìtẹ̀jẹ̀wò ìlàjì istighfar wọ́n máa ṣe istighfar astaghfirullah alazim astaghfirullah alazim astaghfirullah alazim kò síbi nǹkan òun ṣe lè létó téèyàn bá lọ dún ní mọ́ ṣe istighfar ọba adẹ́dà ọ̀dẹ̀ tó bá kéré yóò sọ di pípọ̀ tí ọ̀bá tó yóò jọ sékù sheikh islam ibn taymiya ló fi sọ pé tí wọ́n bá ti kó àwọn masáìlì wá bọ́ òun òun ò tiẹ̀ mọ̀ bó wọ́n ti yanjú rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ni tàbí lórí any issue òun bá dún ní mọ́ istikfar ṣiṣẹ́ rahimola ramata wasa ó ní ngbà míì ó ní mọ́ṣẹ́ ọjọ́ ọgọ́rùn-ún lọ ńgbà mi yọ máa wọ ọgọ́rùn-ún mẹ́ta ńgbà mí ìsìwẹ̀ ó lè fẹ́ wọ ẹgbẹ̀rún gan ńgbà mí pàtó ń bá ń bá ń ṣe wọ́n á mọ̀ sí. bọ́ǹbà ti ń ṣe pọ̀ sí ọba adẹ́dọ̀ ọmọ sínà fún ọ sí lọ́mọ sínà fún ọ tòye ní ìmọ̀ ní ṣàgbékalẹ̀ ní ní kí nǹkan tó lé ó dẹ̀ ní ṣé gbogbo ẹ̀ ọlọ́run mọ̀ ṣe rán. àbí Faruk radiyallahu anhu. nínú àwọn tí ọba adẹ́dà ṣàlẹ́ṣà nínú àwọn tí a tẹ̀lé òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ sọ́lá tí a gbàgbọ́ tí bá ń sọ̀rọ̀ bó ṣe gbé kalẹ̀ gan yóò mọ̀ sí dìde bí ọba adẹ́dà ṣe sọ kalẹ̀ tàbí Usman rọ̀dí ara kí ló jíṣẹ́ lára sọ́ra sọ́n pa rẹ̀ ó ní wà á sọ òun àyà Osman bin Affan ẹni tọ́jọ́ yìí pé a ìtìjú rẹ̀ ó jẹ́ òdodo jù ẹni tó tijú jù tó tijú jù nínú ọmọ mi ó ní Osman bin Affan torí náà ọba adẹ́rà ń tijú rẹ̀ àwọn mọ̀lẹ́kà ló gbé ń rẹ̀ ó ń tijú Osman tó ti ara àbí Ali tàbá àwọn mẹ́wàá tí wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nẹ́kẹ́ tó lọ láyé kí ló jẹ́ wọn mókè ìtẹ̀lé tí ọba adẹ́dà tó fi rójìṣẹ́ lásìlá àrọ̀ sọ́nà mi èèyàn máa ń pa wọn èèyàn máa fi tí wọ́n ṣe àròṣe a lè má lè bá wọn ṣùgbọ́n a máa fẹ́ jọ wọ́n lórí bí ẹ ṣe ń panúṣẹ̀ sí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wá. àwọn tàbí àwọn tí a tún súnmọ́ torí pé kí ni wọ́n yìí súnmọ́ wọ́n gbọ́ tí òjíṣẹ́ náà sàásùnà mú wa wọ́n gbọ́ yé dáadáa ló fi jẹ́ pé àwọn àfa sọ pé bí a ṣe máa tọpinpin ṣé hadith fẹsẹ̀ rinlẹ̀ àtàr gan wọ́n ṣe lò bá ṣe lò hadith báwọn tàbí ṣe lò báwọn ẹni síwájú ṣe mú wá ọ pàtàkì ká má bàa ṣílò. kí ni máa jẹ́ kí lè yọ̀rọ̀ kí wọ́n tún lọ ìmọ̀ọ́ka Quran gbogbo gbà ní máa jẹ́ kí ìfẹ́ òjíṣẹ́ ńlá ìfẹ́ ọba adẹ́dá àti òjíṣẹ́ rẹ̀ kó rin ilẹ̀ nínú ọkàn èèyàn torí ìwọ bá kà ọ̀fẹ́ mọ̀túnmọ̀ rẹ̀ bóòlù ó sì tu òjíṣẹ́ náà sàtọ́là ń ṣe ṣàlàyé rẹ̀ ibi tó ti ń wo àlàyé òjíṣẹ́ náà sàtọ́là ló ti máa gbọ́ pé àwọn kódà àwọn sàbí sọ báyìí àwọn sàbí sọ báyìí kódà lágbájá ńgbà tí nǹkan fi ṣẹlẹ̀ báyìí bó ṣe ṣe nìyí nǹkan báyìí bó ṣe ṣe ni bó ṣe ṣe ni. masala àní ọ̀rọ̀ ẹ nìkan ọ̀rọ̀ ẹ gan imam bin mas'ud abu na abbas radiyallahu anhuma ọ̀kan náà méjèèjì lọ́ba tẹ́tí sí lẹ́nu. kí ló kà sí létí ni afa asibtum annama khalaqnakum abasa wa annakum ilayna la turja'un. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون وقل ربي اغفر وارحم وأنت خير الراحمين làwọn afáàfin sọ yìí pé ojú pọ̀nà bí wọ́n ṣe lò wọ́n ṣe rè àtàwọn nǹkan ẹ̀kọ́ ni fún wa. àwọn nǹkan ní ibẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ lásọ̀lá àṣọ́là àlàyé tó jíṣẹ́ lásọ̀lá àṣọ́là ń bá ṣe fún wọn ò ní òyìn fọ́ọ̀mù bí wọ́n bá ní sí mọ́sálà. tẹ́lẹ̀ tábà àwọn afáwà àdábá ní afẹ́sàdù àwọn ní ẹjẹ́ àkọ́kọ́ sàṣàlátù tàbá ṣe sọ̀látù náà ní tọ́ ẹjẹ́ ṣe subhanallah mẹ́wàá ẹjẹ́ ṣe alhamdulillah mẹ́wàá Allahu akbar mẹ́wàá lọ́wọ́lé lè tiwa ṣe àkókò lè ṣàdúrà wa ni. bó wọ́n ti rí ojúṣẹ́ lọ́sọ̀nà àlọ́sọ̀nà ni àdúrà tí èèyàn bá ṣe tí ò fàṣọlátù bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ń rọ̀ lókè ni àgbékọ́ ni èyí ni pé kò ní dọ́dọ̀ ojú pé ọba adẹ́dà ah, olùgbàgbọ́ òdòdó kí ni ó sì yọ kọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ pẹ̀lú sàrádì fún ìṣẹ́ náà sàrásọ. ìṣèkìlì islam ní ìbínú jẹ́ ní alẹ́ kí àwọn fi fi máa níbi ìbẹ̀rẹ̀ nìkan tó bá bẹ̀rẹ̀ kó bẹ́ sàṣọ̀láàtù tó bá dáàrin kó sàṣọ̀láàtù tó bá ṣe tán kó sàṣọ̀láàtù kó já sàṣọ̀láàtù ó kó yípo torí ọlá tí ń bẹ́ẹ̀ àtọ̀rọ̀jíṣẹ́ náà lópin ìgbà tẹ́ ń bá ti ń sàṣọ̀láàtù fún mi àwọn mọ̀láìkà ọmọ sọ̀sọ̀ láti fún wọ́n dẹ̀ máa tọrọ kádùn àyín ó gbà ẹni tó bá fẹ́ kó ṣe pípọ̀ ẹni tó bá fẹ́ kó ṣe níwọ̀nba. pé àti dààmú ayé àti tọ̀run ọba adẹ́dàá ọ̀bọ̀ mú kú pẹ̀lú kíní pẹ̀lú sísí ọgọ́rọ̀ àṣà láti fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́nà. ìyá wa ọmọ sọ́nà ma ọbẹ̀ yìí lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà bóun ni kí n sì ṣàdúrà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà ní tó bá ti fẹ́ sàdọ̀ ṣe subhanallah mẹ́wàá ṣe alhamdulillah mẹ́wàá ṣe Allahu mẹ́wàá bá ti ṣe tán ọ̀yá máa wá sàdọ̀ ọlọ́run ọgbà lọ́wọ́ gbogbo bá ń bá ìka Qur'an yóò jẹ́ kí à àwọn la ṣe lò látara rẹ̀ yóò bí kí ló jíṣẹ́ náà sáà sílá sọ nípa rẹ̀ kí làwọn sàábẹ́ ti sọ òjíṣẹ́ náà sáà sílá sọ pé man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'an fi al-mushaf ẹni tó bá fẹ́ kí ọba rẹ̀ dẹ̀ onífẹ́ òun àtẹ̀jíṣẹ́ rẹ̀ sọ́lá rẹ̀ kó nífẹ̀ẹ́ ọba rẹ̀ dẹ̀ àtẹ̀jíṣẹ́ rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá kọ́ mọ́ gbé Kùránì kà kì í ṣe yẹn nìkan ìtàwọn ẹni eré tó ti kọjá lọ. áàjì orin lẹ̀ nínú ilé wa mi ò fi ní jẹ́ kí ìtàn ìjàpá tìrò kọ̀ọ̀kan yẹn níbo kó ráàyè nínú ilé tàbí àwọn modern wa rẹ̀ bí àwọn cartoon ben ten oríṣiríṣi tí èsàbà rẹ̀ tí ò nítumọ̀ tí ò wúlò tí ò yẹ ká re ọmọ pẹ̀lú kìí ṣe ẹnìkan irun nínú ilé àti níta èyí tó lọ́lá jù nínú òun ilé ó ní kí á mọ̀lẹ̀ torí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́lá sọ ó ní alaykum bi qiyam al lóru ó dọwọ́ yín fa innahu da'bu as-salihina qablakum ìṣesí àwọn ẹni retí aṣáájú yín ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ní ire ẹ̀yin náà máa ṣe wa qurbatun ila Allah yìí máa mú yàn súnmọ́ lọ́wọ́ wa mukaffiratu lis-sayyi'at yìí máa pèsè rẹ fún yàn. wa manahatu 'anil ismi yìí máa kọ́ ọ́ di kéèyàn gbóyà lè dẹ́sẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ọbọ̀ ti fi nínú ara eléyìí kọ̀tọ́ tí ń ṣe léyìí àgbọ̀dọ̀ dé ní ìyẹlẹ. eléyìí pàtàkì fúnnú ilé kí làwọn àwọn àfihàn mi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní tó o bá fẹ́ jáde nínú ilé múraká méjì wá yọkọ̀ di fún ọ gbogbo aburú ta ṣàbúrú òkúta nìkan ṣé ti fáhíṣà ni ìyẹn ìwàkiwà àwọn oríṣiríṣi nǹkan tí ó tí ó máa pa ẹ̀mí lára tẹ́mi òfin ní lè dàgbà sókè lórí dáadáa àìmọye rẹ̀ àdíkéwu ní ẹ̀dámọ́tò dúró fún àwọn ẹ̀dámọ́tò dúró obìnrin lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí tu wọ́n tu àwọn orí èèyàn àti páàtì èèyàn oríṣiríṣi ni wọ́n bá pẹ̀lú rẹ̀ ah ń bolo tí. ó ti kúta nísìn kò sí ìgbìyànjú tí ìjọba bá lè wù kó ṣe tí a bá jẹ́ kí ìgbìyànjú wa láti jẹ́ pé connection àwọn àtọ́ba adẹ́tẹ̀ ó nípa ìjọba ò ní wúlò tóró lè jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ipa tán ọba adẹ́dà ni tọ́ba adẹ́dà ń fi ń nà wá. inú ilé láti mójútó kí ló yíṣẹ́ náà sáà sọ́lá ó ní tẹ̀mùnà àníkà mọ́kànlá sùn tó o bá fẹ́ jáde ńlé múnásílà àràkà méjì wá yọkọ̀ di fún ọ aburú jáde tí wọ́n bá lè tún fẹ́ wọlé náà fọ́n bá ti ń wọlé onímúnáfíà àràkà àbíjú wa yọkọ̀ di fún aburú tí máa tẹ̀lé yẹn pé yẹn bá fẹ́ wọlé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ní gbogbo ìgbà tó ń bá ti fẹ́ wọlé báyìí wọ́n kàn máa wọlé gbé kó ń bá ti délé báyìí kó ń wọlò ọmọbìnrin tó jókòó ló tí ò tẹ̀ mọ gbogbo wàhálà tí wọ́n kó wọn lọ kó wọn lọ ṣoríṣiríṣi pẹ̀lú rẹ̀ èròkèrò ọ̀rọ̀ burúkú oríṣiríṣi ní gbé wọn ta láti fi wá láti fi wá dàgbé sí ayé ọmọ ọlọ́mọ àwọn àfáà àṣọ wọn rẹ́rìn ó ní ah, ọ̀rọ̀ ńlá lẹ́yìn rẹ̀ ni ọ̀sá ẹ̀ mọ̀ bó ṣe máa ń ṣe ọ́. kódà àwọn máa ń ṣe omi kóun tó ń bá ti délé ní ìsìn kóun lọ gún lọ́dẹ. kì í sóhun nìkan bí ń so sóbìnrin náà àwọn ọmọ ìyá kan ní à ẹ̀já máa mú ọ̀bẹ gba ọ̀bẹ bá mọ́jọ ọ̀bẹ ọmọ wọn ṣe kí nínú ilé nìsín torí bí wọ́n gún ẹ̀rọ tó dìbò àwọn bá fọ́ọ̀kì nǹkan ṣé fọ́ọ̀kì ọmọ tèmi ó ń gbìyànjú ó ń tọ́jú ọmọ ilé O ń ṣe gbogbo ẹ̀ ó tún díẹ̀ dédé wọ́n ní àṣẹ ìpínlẹ̀ gbogbo ìgbà tí ọkọ̀ òun bá ti ń bọ̀ bá àwọn kan máa ń wò ní kó wọn ogun pa kí ló dé ó ń tó wọn ọ̀bá rí gun pa ibi tó bá sùn sí bí kó omi gbóná tí ń bẹ lórí iná kó wọn yílé mọ́lẹ̀ kí ló dé ìtí ń jẹ́ kí orí bọ́ rí nìsín lókè wa láhùn àti mú lú ọ̀bẹ ó rọrùn kíákíá wọ́n tètè rọ́bẹ mú bọ̀tìsàlẹ̀ ń dí kò rọrùn kí ni wọ́n fa tibí kí tibí ń ṣẹlẹ̀ depression ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n lé wọ́n wà ní depression ọkùnrin tí ń jáde ńlá rẹ̀ wọ́n wà tension high tension tí ń bọ̀ kí lọ́fà àgọ̀rọ̀ mọ́ náà kí ẹ̀fẹ́ ti fi kẹ́gbọ́ bizikrila ó ní tẹ́símà ilẹ̀ kúrò lọ́kàn máa ń fi ń balẹ̀ àwọn àsọ fún mi tó o bá ti fẹ́ wọlé máa mú lẹ́sìlá ara ká méjì ọ̀ ìjọba bọ́rọ̀ ní sí kí ni àwọn wíkí ni wọ́n sọ yìí kò sí mà wọ́n sọ fún pé ní tó jìṣẹ́ lára àdọ́là ń sọ ni ní tó kóró nù gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ó kóró ní ọlọ́jìṣẹ́ ah, lára lọ́sọ̀ọ́sọ́lá àlàsọ́lá kí ló ṣẹlẹ̀ bó ṣe wọlé lóòótọ́ káàrin ara ilé ó tó jáde wá pé ah, káàbọ̀ ẹ̀ṣẹ̀ kínní ó ti múná fúlàrà káà méjì wá bó ṣe sálámà torí ìyàwó ah, ah, mo ti ẹ̀ dúpẹ́ jàre mo dúpẹ́ tèmi mo bá yẹn lé ó ń bá mi ń tọ́jú ọmọ appreciation ìyàwó rẹ̀ kó sí lọ́kàn kí ló falẹ̀ ìmánu. kí ló jí eléyìí wá omi tí máa jẹ́ kí máa ní ọ̀dá gbà kí ni aṣọ àpò torí kò ní lọ látún kò sáàni lọ sùjádà kọmọ́ ṣe tẹ̀fẹ́ kò ní kí ìrùn kọmọ́ tẹ̀fẹ́ látún èyí tó lọ́lá jù nù kùránì ìgbà yọ̀kà ń bẹ̀ oní suratul Fatiha yọ̀kà ó mú kí ara rẹ̀ balẹ̀ ìyàwó gómi ó mú tẹ́ jẹun àbẹ́ kọ̀kọ́ wẹ̀nà ẹ kọ́kọ́ wẹ̀nà èyí ò gbogbo tẹ́ńṣọ̀n tíyàwó náà ti gbèrò dé wípé kíní ó ṣe kí òun dán ó dì mọ́ ẹ̀kọ́ àtàárọ̀ pé kóun náà ti ẹ̀sọ́ àti appreciation kí ló gbogbo eléyìí kí ni tó jẹ́ léyìí ó ṣẹlẹ̀ sí ìbáṣọba adẹ́dà. kí ni téèyàn fi pè tí fi dá sọ̀rọ̀ kẹsàn-án ti sojú. eléyìí ti jìnnà. láàrin lọ́kọ láya nísìn ẹni tó gbọ́pọ̀ láàrin wọn whatsapp facebook instagram telegram gbogbo gram gram gram gram gram gram lóríṣiríṣi àwọn àká tọ́jẹ́ pé ó kàn máa wò ó àtìpà àgbẹ̀jẹ̀ routine lóríṣiríṣi ìṣẹ́ ẹ̀rọ ọmọ tí ń jẹ́ routine mo léèrè mo ní èwo ní tí ń routine. wọ́n ní rútìn wọ́n ẹ̀mí yín débi wípé gbogbo wọn yóò ń wà nínú sísẹ́mù yín pẹ̀lú nìkọ́ọ̀bù ti wà ń ta wọ́n ní sheikh nílẹ̀ rí yín ọ̀rọ̀ náà ẹ̀rí ẹ̀rí mi ni wípé kìí ṣèṣe sí wa táwọn ọmọ yín bá béèrè yìí ta ni hood ta ni aláàánú samatia wọ́n sọ pé kẹ́ samatia tí wọ́n ní kẹ́ samaria àbí samatia ni tẹ́ ń bá ń pe gbogbo ilé ìwà nígbà wo lẹ ní kó sínú báìbù wọn ò tí ì mọ tá à ń lọ. Umar bin Khattab ṣe bí tíra ló gbé tí èyí ṣe Qur'an lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi sọ pé amutahawaku anta ya ibn Khattab wọ́n náà wà nínú àwọn tí ń ṣe méjì tí ọmọ pé kí ní ìtì pé ni ọmọ Khattab tí Musa náà bá wà láyé kò ní choice tí mo gbé wá ìyọ́ tẹ̀lé kọ́ wa máa kọ́ ìtàn Abu Lahab Walid ibn Mughira tí ó wọ́n fi kàgbákò káwa náà mọ́ kàgbákò ooru rẹ̀ sí kò bẹ́tà fún ojú eléyìí lọ. ìtàn gbogbo àwọn rúùtìn ní tó fẹ́ máa kó wá ìyìn sìn. tí ọmọ rẹ bá ní nàbí nàbí ìyàwó mi èlè èlè sọdodo tí ń bẹ nínú ìkíni ìfún mi pẹ̀lú sátẹ́ǹtì ṣé o lè mú sátìntì rẹ̀ wá bó o ṣe mú ti Àbújá wọlé ìdìbò ní Mùgíra àti gbogbo wọn báwọn. Báwo yí pé àmọ́nà ni ajẹ́náwó yín, àmọ́nà lọ́mọ yín jẹ́, àmọ́nà nínú ilé wa jẹ́, future wọn lẹ fẹ́ create gbáyé lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wálé. Pé á ah, òun ọmọ tó bá ah, á kí lọ́ fà fàrágà. <laughs> Past wa ó ti pọ̀ jù tó yẹ ká mójútó àmójútó àmójútó. wọ́n á yàn ò yẹn dúró títí ilé kéwọ́n lọ dáa lọ náà ilé kéwọ́n ó ti di formality kò sáǹfààní kankan tí ń mú wa ewu ni ewu ni àwọn ẹni ìsíwájú òun báyìí pé bí wọ́n ṣe lò gbà wọ́n ṣe lásìkò wọn á ṣe gbìyànjú àwò àmójútó masáàjì tó ajẹ́ káwọn ọmọ wọn súnmọ́ masáàjì tó àwọn ìyàwó wọn máa wá sí masáàjì ibi tó lọ́lá jù tí wọ́n ti kírìn nílé wọn òtòjíṣẹ́ náà sàásàá ni ẹ má kọ̀ fún wọn ò pé kí wọ́n lọ mọ́ṣáláṣí o ẹjẹ́ wọn wá mọ́sáàsì wá kírun òfì jẹ́ pé àwọn ìyàwó òjíṣẹ́ náà sàásán wọ́n wá mọ́sáàsì kírun àwọn ìyàwó àwọn sàásán òjíṣẹ́ náà sàásán wọ́n wá mọ́sáàsì kírun kí lọ́kàn pa àwọn aláṣẹ tí wọ́n bá ti ń bọ̀ mọ́sídìdì o kí wọ́n má ṣọ̀ṣọ́ tí ó pa fìtínà tààrí ni ó tí wọ́n máa distract attention gbogbo ilé ìkẹ́kọ̀ọ́ kí wọ́n ṣọ́ra fún ọ pàtàkì ẹ̀kọ́ torí pé kí ni gbogbo nǹkan méjì yóò lọ nínú mọ́ṣáláṣí táwọn náà witness kódà wọ́n lè béèrè wọ́n tún gbọ́ nǹkan ní ìtọ́jẹ́ wípé wọ́n yàtọ̀ sí ilé tí ó tàn mọ́lẹ̀ sí gbèsè ayé yín ó jẹ́ ní àgbóyè kan ní yẹn ju ọ̀rọ̀. kì í kí kí ẹ máa lọ síbi tẹ́ tí ó ká máa invite kó wá bá a sọ̀rọ̀ nínú ilé gbogbo eléyìí tí ó fi jẹ́ wípé àti ròrí wa àti sọ̀rọ̀ sí wa àti ṣe sí wa ìpáyà ọba adẹ́dà kò gbẹ́yìn bẹ́ẹ̀ torí wípé kí ni tí ọba ti gbẹ́yìn bẹ́ẹ̀ ọba adẹ́dà ọba lọ́wọ́ tọ́ba ti bá a lọ́wọ́ sí gbogbo nǹkan ọwọ́ rọrùn ìfọkànbalẹ̀ ọwà. ló fi jẹ́ pé ọba adẹ́dà ń bọ̀ tó sọ kó àǹfọ̀sọ̀kùn màálẹ́kùn náà ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín àti àwọn ará ilé yín kó nínú náà. ibi tí gbàgbọ́ nínú ọba adẹ́dà ọba ti dúró déédé bóò ni mo ṣe oníwọ̀n táàkì dá ọba yanjú bóò ni mo ṣe nínú wọn nígbà tí ọba mọ oríkèrè ríkè ìgbàgbọ́ nítorí ká ṣe tí ò mọ̀ tí nǹkan bá fẹ́ dojú rú kí ní kó ó ṣe ọ̀sáré kó pe ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bìtẹ́kọ̀rọ̀bù ilé bí nàwáfì ìsúnmọ́ pẹ̀lú kíni pẹ̀lú nàwáfì torí pé kíni òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá tí nǹkan bá ti di pé ó ń rí bákan kí ni máa ṣọ̀pọ̀lọpọ̀ nàwáfì lọ eléyìí àjẹ́ndà tí ń bẹ fún mùsùlùmí nínú ilé rẹ̀ rèé ta ni ọ̀wọ́ ọba execute eléyìí àǹtí wa lóbìnrin àáfàá wa lọ́kùnrin àwọn téèyàn máa wá lọ́kọ àti láyà nù. àjẹ́ndà tó bá dẹ́dà ti gbélé wa lọ́wọ́ ni àwa ń fẹ́ ni tí àjọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe kíni láti kárí àtọ̀ àjẹ́ndà yìí ìtàmà ń tà wá ń wá lọ́kùnrin àti lóbìnrin. òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá lọ sí sọ wípé nǹkan mẹ́rin ni máa ń tìyàn sọ pé òun fẹ́ ṣègbéyàwó òun fẹ́ fẹ́ obìnrin ó ní ó lè jẹ́ torí ọ̀rọ̀ rẹ̀ sọ̀mọ̀ pé tọ́ba ní nǹkan lọ́wọ́ wàhálà ó tún dínkù díẹ̀ tàbí ó lẹ́wà tàbọ́jáde ńlé ńlá wọn ló kọ tàbí ó lẹ́sìn. ìrólélé òjíṣẹ́ láwọn fẹ́ tọ́ àsọ́nà èwo ni ká sí ń bẹ̀ ó ní tọ́ọ̀bà mú un èyí tí kò jẹ́ kó múmú jù láyà rẹ ó lẹ̀sìn kọ́ ọ má bàa sẹ̀sìn ọmọ ẹlẹ́sìn kí lẹ̀sìn ẹ̀ kì í kà ṣe ẹ ọlẹ́sìn ẹ ẹ kí lẹ̀sìn yẹn kí làkọ́kọ́ ọmọ òfin ọlọ́run ọba. ó dẹ̀ ń kóra aró kò ta lù ú àkọ́kọ́ nù eyín ò tí ì o kí lè kejì ó ní tìjú ó lè mọ̀fin ọlọ́run ọba ó kéwú ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kò ní tìjú kò sẹ́ni kò sí tí ò lè sọ kò síbi tí ò ti lè sọ ohun ọ̀ràn yẹn tó kò sáré kì í ṣaṣá. yìí máa ṣọ́wà ọlọ́yàyà màmá ọkọ wa ẹni tí ò lè gún yẹn mi ò kọ́ ni ọ̀dọ́ wọn tí ń rọ yẹn níbi o ṣé kó wọn sáré máa yan ramọ̀là àbí ìyẹn kó wọn fi sí ìlànà àbẹ́fọ̀. bí ṣe ń kó lé ní ó kó tà débi wípé àwọn ẹbí ọkọ gan ìyá ọkọ gan dé òbí ah, ọmọ ìṣá ètí mo tẹ̀ tí yóná jẹ́ ìsinmi díẹ̀ nà kí ló fi kí ló yìn ọ̀yà yẹn ṣùgbọ́n wọ́n délé ó ti rojú kókó kò tí ẹ̀fẹ́ rí wọn táwọn àṣẹ ọ ni ara ó tún pé àwọn ọmọ rẹ̀ sínú ilé

kítú ni ifá ìkóra rẹ kúrò níbi ìbàjẹ́ ó ń bojú ó ń lọlé kí wọ́n so gbogbo ẹ̀ àwọn náà tún wọ́n ń chat pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin níbo la rí yìí. gbogbo wọn lẹ́dàá mẹ́ta yìí kí ni ń fà á gbé nǹkan síbi tó yẹ ká gbé sí i. ọ ṣọ́ra gẹ́gẹ́ bí ọkùnrin ẹni tó fẹ́ fẹ́ ṣọ́ba àjẹ́ńdà tọ́ba adẹ́dà ti làálẹ̀ fún ààyè ṣọ́ba mu ṣé yóò lè ní ṣe lọlé kí ní kankan só ní tìjú ṣó ní éfà ṣé kì í ṣàṣà ipò ló ti jáde. ẹyẹ wo ló sùn kí ni ìtàn wọn kí ni ìran wọn gbogbo eléyìí pàtàkì ṣó lè bímọ torí pé nínú ògóńgó tí wọ́n ti fẹ́ ká ṣègbéyàwó ó ní kíni ọmọ bíbí tí òjíṣẹ́ lábẹ́ àṣọlám sọ ó ní tẹ̀sán wọ́jù ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ lábẹ́ àṣọlám òjíṣẹ́ lábẹ́ àṣọlám mo rí ọmọbìnrin kan ọ̀rẹ́wà ọlẹ́sìn ọ̀rọ̀ rọ̀ ó dẹ̀ jáde níbi tó dáa ṣùgbọ́n kò lè bímọ second time òjíṣẹ́ lánìmọ̀tọ̀ sáàmà déédéé ojú ọkùnrin kò ní fílẹ̀ láíláí bákan náà lọ́mọ sórí ṣé n tó jíṣẹ́ náà sọ́nà sọ́nà ṣé kò kílẹ̀ àtọ̀ kò sọ́lẹ́ náà sallallahu alaihi wasallam gbogbo orú àwọn kan bá gé sọ lẹ́nà ó má fẹ́ ṣóní dìtà sí ó tún padà rẹ̀ kejì yá Rasulullah sallallahu alaihi wasallam bó ṣe sọ lákòókò náà ló tún sọ mọ́rọ́ ọ̀rọ̀ ẹ̀wà ọlọ́rọ̀ ó ní gbogbo ṣùgbọ́n kò lè bímọ sí ń fẹ́ òṣìṣẹ́ fẹ́ ọlọ́run. ó di mélòó ẹ̀kejì kọ̀ọ̀tàn lára o ṣe bọ́kùnrin ó tún lọ ẹ̀kẹta ó tún ju ẹ̀rẹ̀ bá ń fojìṣẹ́ lásán àtàlám náà because gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ni àmọ́ òkè bóyá wá yìí ni ó lè lẹ́yìn ìgbàdá àti fóònù ọlọ́mọ bá ti sọ yìí pé yàrá sọlọ́lá mọ́ ṣe bá àwọn yàrá ṣe báyìí ó tún lọ ẹlẹ́ẹ̀kẹ́ òjíṣẹ́ náà sọlá ń rà lọ tẹ́sán wẹ́jù alwaluda alwajuda tẹ́bà fẹ́yàwó tọ́bà fẹ́yàwó fẹ́ obìnrin tó ní nǹkan tí máa ń pèsè jáde síyàn lára kíni ọ̀yàyà. obìnrin láyàyà ò túmọ̀ sí pé kò ní tìjú ẹ wọlé ọkọ ṣé kí n bá yín jí wọn wọ́n ń sùn ní ìdẹ̀ máa tẹ́ ẹ bá wà ah, ọ̀dà mọ̀ ń bọ̀ ah, ọ sàn ó bí ṣe ń lọ wọn náà wọ pé ah, ọlọ́yàyà ó ní ọba adẹ́dà sọ báyìí àgbọ́dọ̀ kọlù òjíṣẹ́ lára àtúlá ṣàlàyé rẹ̀ báyìí àgbọ́dọ̀ gbé parí àwọn sàábé mú lò báyìí eyín lọ́nà eléyìí ni mà ìmọ̀ tá à ń sọ ni ìmọ̀ téèyàn fi bọ́ nínú ìyá ọlọ́run ọba ń gbà pájọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ó ní ó ní tìjú kìí ṣaṣa ó jẹ́ kóra ró látara pé kí ni kìí rìnrìn kúrìn torí pé kí ni iṣẹ́ tá a fẹ́ kó ṣe gbogbo àwọn nǹkan necessary fún iṣẹ́ tá a fẹ́ kó ṣe iṣẹ́ wo iṣẹ́ ríre ọmọ torí ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fọ́mọ ìyá ni. ṣe ètò ọmọ sunkún tí ó sọ pé táǹbà ọlọ́mọ wí adẹ́dẹ́kún dekún kí là ń túmọ̀ rẹ̀ kí ni ń dekún àti ètò jẹ́ pé bó ṣe ń gbọ́mọ dání ní ń ka àyà Quran ní wọ́n ọmọ ẹgbẹ́ ṣe fẹ́mú kò ní kò ní dẹ́gbẹ̀wò kọ́mọ ọmọ sunkún kọ́mọ sunkún kọ́mọ sunkún wọ́n á gbé dání kọ́mọ ka àyà Quran tàbí kọ́mọ ka súrà kéékèèké yẹn fún fẹ́mú ní ọ̀sẹ̀ lọ́sọ̀ tẹ́tí sí pé kí ni bàbá yìí sọ náà àbí kí ni ìyá yìí sọ. ìtí wọn fi ń rèé nù àkàkùn ṣùgbọ́n yóò máa wọlé sọ́mọ lára ọ pàtàkì òjíṣẹ́ mọ́tò àfúnà ní ọlùwọ̀dú tó wá nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ọkọ ọláàánú nífẹ̀ẹ́ ọmọ ọláàkì wọn kìí ṣẹni tí ò bìkítà tí tó máa ń pàwọ̀ rárá ó kọ́ ọmọ mára ó wà homely inú iṣẹ́ inú ilé àkọlé àti kò ní lára pápápá ó ti ń ṣeré títí ń ṣeré ní ṣe tọ̀ kéésì tí wọ́n sí gbogbo àsìkò rẹ̀ ìta ní bọ́bá ti jáde bí ọlọ bí ọlọ bí ọlọ bí ọlọ ẹ̀yìn ìgbélé ni. tọkọ bá ti wọlé ọmọ tọ́jú ara pẹ̀lú kíni pẹ̀lú ìwẹ̀ àti tùràrí aládùn tó jẹ́ pé bá ti wọlé ọkọ ọmọ fi mú wá ibi wà kàní tó ó ń gbóòórùn ìyàwó rẹ̀ ní sáìdì nìkan bá dẹ̀ ti rí ọkàn rẹ̀ balẹ̀ kíni àwọn ní ó lé ọkọ rẹ̀ náà mọ̀ ògbó yẹ gbogbo stress ń bá ń bá bọ̀ láti ta alúwọlúd alúwọdúd ó ní nǹkan àfẹ́ lára tí ń pèsè jáde ọkọ̀ ò ní kọ́bọ̀ ṣùgbọ́n inú rẹ̀ ń dùn yes ó ti ẹ̀rí lédè lọ́lọ́run bá fi sọ pé ní tẹ́sùkúnù ilé ìhà tẹ́sùkúnù ilé òjíṣẹ́ náà sàásùnà wa ní fa inni mọ̀ká àṣírò bíkùn ó máa máa lọ́wọ́ kìíyàmà torí ní fi pípọ̀ yíyan gànjọ́ gbèndé àlìkìíyàmà tẹ̀bímọ tọ́pọ̀ ẹ̀rì lórí ẹ̀sìn wọ́n nípa ayọ̀ ọlọ́run ọba wọ́n dúró déédéé àtọkùnrin àtobìnrin wọn àá wọ́n ń ṣe dáadáa wọ́n tún àwùjọ ṣe ayé ó ti dá àkọ́rùn ó tó yanjú ṣùgbọ́n obìnrin tó ń fẹ́ kò lẹ́kọ̀ọ́ kò ní kankan kò lè kọ́ ọmọ kò lè ṣe ẹ wàá máa wá béèrè pé kí lọ́ pa yín pọ̀ kéde ṣe wípé wọn ò rí gbogbo eléyìí kí wọ́n tó dáwọ́ lé e wọ́n rí ṣùgbọ́n kí ni tí wọ́n bá gbé ọkùnrin jọ nísìn ọkọkùnrin kí lè dìde òfin fẹ́ ṣèyàwó kò lè fún ọ láǹfà kí lè dìde òfin fẹ́ lọ́kọ kò lè sọ̀rọ̀ kò lè fún ọ lẹ́bi tó yẹn jù tọ́wọ́n pé tọ́wọ́ bẹ́ẹ̀ nídìí tọ́wọ́ fún ọ nídìí lọ́wọ́ ẹ̀ sọ pé ṣé ń tọ́ ọ fẹ́ fẹ́ yìí ṣọ́ bá ọ̀kan nínú àwọn afá wa ló pè ló ní wá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n tí wọ́n ń ṣòkòtò wọ́n ń sofé tí ìrùngbọ̀n wọn ń kàn dodo yìí má rò pé wọ́n lẹ́sìn o mò ń ṣe kí làáfà ń wá ń sọ yìí. akramakunla kí ló dé tẹ́ fi rú bẹ́ẹ̀ ó ní a ah, nàìjíríà akramakunla ó ní ìtara ẹ̀sìn wọn ni wọn ò tí ì lẹ́sìn ó dìgbà tí iṣu bá délẹ̀ ká tó mẹ́ni tó lẹ́sìn. tẹ̀síìrù yẹn kàlákì gbà yìí àti ìrìkàtún lè fún torí ń gba ọba rẹ lómi ìtọ́ bá wù àti iṣu bá délẹ̀ ń mí ọ̀dẹ̀ máa wò pé nǹkan nà àbọ̀ ńlá atọkùnrin atọkùnrin à tèmi ló ṣe yẹn fún ní ìṣẹ́mọ́ òtúmọ̀ pé ní ìdámọ́ wàá gbà ọ wá gbé ìmánì ọ wá gbé sẹ́gbẹ́ kan ọ wá nìyẹ káwọn fi jà èyí kojú ara wọn torí islam ò lè yanjú eléyìí o tí islam ọba lè yanjú rẹ̀ sékù fún yàn yanjú rẹ̀. Subhanallah wọ́n mọ̀ pé wá níbo ni ẹ ti pàdé. ó gbé wàhálà jù ọkọ̀ gbé náfìlà ó ní náfìlà rẹ̀ ò lè jẹ mí ó dẹ̀ fa ọkọ̀ lórí lórí ìrù ní rírun ìkí àbúrò kírun làbìlẹ̀ mú mi mọ́lẹ̀ ọ̀rọ̀ pé ìbílẹ̀ ìdíje tó ọ lálejò àbí èyí ó ń gbò gbé wàhálà dé ìyàwó dẹ̀ ti mọ̀ pé bí ṣe gbé dénú bóyá kí ní tuntun dé sí ìyàwó bá gbé nebula dúró amúnisẹ́lọ́n tó o bá tó o bá kírun ẹ̀ tán káwá bẹ̀rẹ̀ another chapter o sọ fún ìyàwó báwọn alhamdulilah ọlọ́run bá jẹ́ kó mọ̀ pé òun lòun nígbà tó gbìyànjú ikú wọn tán bó ṣe sára mà báyìí ọ̀fà mara ni ẹ mọ̀ bínú. ìyàwó ni Allahu Akbar àbáyọ wọn ní kéèyàn ṣe nǹkan pẹ̀lú ìkíláàsì àfà ẹlẹ́gbẹ̀ẹ́ ni onímọ̀gbẹ̀ ọ́ wọ́n bínú. Ah, kí là ń fẹ́ náà.